Yoruba numbers from 11 to 20. Yoruba numbers from 11 to 20. 11 mọ́kànlá 12 méjìlá 13 mẹ́tàlá 14 mẹ́rìnlá 15 márùndínlógún 16 mẹ́rìndínlógún 17 mẹ́tàdínlógún eighteen méjìdínlógún nineteen mọ́kàndínlógún twenty ogún again eleven mọ́kànlá twelve méjìlá thirteen mẹ́tàlá fourteen mẹ́rìnlá fifteen márùndínlógún sixteen mẹ́rìndínlógún seventeen mẹ́tàdínlógún eighteen méjìdínlógún nineteen mọ́kàndínlógún twenty ogún. Thank you.